lọ́sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa àwọn onírònú ní ọ̀sẹ̀ yìí a ó máa sọ̀rọ̀ nípa àwọn elétò ìyẹn àwọn phlegmatic àwọn elétò ìyẹn àwọn phlegmatic. àwọn elétò yìí ni a máa ń pè ní ìdàkejì àwọn ọ̀lọ́yàyà àwọn elétò yìí gẹ́gẹ́ bí a ṣe mú pé orúkọ wọn elétò wọ́n máa ń fi ètò sí gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe ni wọ́n máa ń ṣe létò létò tó bá láwọn ibi tí wọ́n fẹ́ dé láàrin ọ̀sẹ̀ bóyá ọjọ́ àìkú ni wọ́n á ti mọ gbogbo ibi tí wọ́n fẹ́ dé bóyá láàárọ̀ ibi báyìí ni wọ́n fẹ́ lọ ọ̀sán ibi báyìí ni wọ́n fẹ́ lọ alẹ́ ní àṣálẹ́ ibi báyìí ni wọ́n fẹ́ lọ wọ́n ti fi gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe sí ètò létòlétò ni wọ́n máa ń ṣe gbogbo nǹkan títí wọn. bíi ti àwọn onírònú àwọn elétò fẹ́ràn kí wọ́n máa wà nínú ilé wọn ò fẹ́ràn kí wọ́n máa jáde wọ́n fẹ́ràn kí wọ́n wà ní àyè ara wọn kí wọ́n máa ṣe gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe nínú ilé wọn ò fẹ́ràn kí wọ́n máa jáde a ní à ń lọ sí àríyá à ń lọ sí wà bẹ́ẹ̀ à ń lọ sí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn wọn ò fẹ́ràn kí wọ́n máa lọ wọ́n fẹ́ràn kí wọ́n wà nínú ilé wọn ò fẹ́ràn kí wọ́n máa jáde àwọn elétò wọ́n jẹ́ àwọn tí a lè gbára lé wọ́n jẹ́ àwọn tí a lè gbọ́kànlé àwọn elétò kì í ṣe àwọn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ rárá wọ́n kì í ṣe ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ rárá àwọn elétò wọn kì í ṣe àwọn oníkòbókòbó wọn kì í ṣe àwọn ẹlẹ́jọ́ tàbí àwọn oníkòbókòbó tí wọ́n máa sọ̀rọ̀ kiri rárá o nítorí pé inú ilé wọn ni wọ́n máa ń sábà wà àwọn elétò wọn ò fẹ́ràn wàhálà jẹ́jẹ́ ara wọn ni wọ́n máa ń lọ wọ́n máa rọra lọ jẹ́ jẹ́ jẹ́ tí ó bá lóhun tí ó fún wọn wàhálà wọ́n á fi sílẹ̀ nítorí pé wọn ò fẹ́ràn wàhálà ohun tí ó bá fún wọn wàhálà ó máa ń tètè sú wọn jẹ́jẹ́ wọn ni wọ́n máa ń lọ wọn ò fẹ́ràn wàhálà wọn ò fẹ́ràn làásìgbò rárá wọ́n jẹ́ àwọn tí a lè bá gbé fún ìgbà pípẹ́ nítorí pé wọn ò fẹ́ràn wàhálà tí wọ́n bá bínú tó bá lóhun tí ó bí wọn nínú wọ́n á fẹ́ kí ẹ tètè parí rẹ̀ nítorí pé wọn ò fẹ́ràn wàhálà wọn ò fẹ́ràn kí aáwọ̀ wà láàárín àwọn àti ti ènìyàn kọ̀ọ̀kan wọn ò fẹ́ràn kí aáwọ̀ wà láàárín àwọn àti ènìyàn wọ́n fẹ́ràn kí gbogbo ohun máa lọ lẹ́sọ̀lẹ́sọ̀ wọ́n fẹ́ràn kí gbogbo ohun wà ní àlàáfíà wọ́n fẹ́ràn kí àwọn àwọn àti àwọn ènìyàn kí wọ́n wà ní àlàáfíà wọn ò fẹ́ràn ìjà wọn ò fẹ́ràn jàgídíjàgan wọ́n fẹ́ràn kí wọ́n wà ní àlàáfíà pẹ̀lú gbogbo àwọn ènìyàn wọn ò fẹ́ràn nǹkan ìtìjú vídeo wọn ò fẹ́ràn ohun tí ó lè fa nǹkan ìtìjú bá wọn tàbí ohun tí ó lè fa kí àwọn èèyàn ṣe nǹkan ìtìjú sí wọn. wọn ò fẹ́ràn kí wọ́n máa sọ̀rọ̀ ní àárín àwọn ènìyàn bóyá èèyàn fẹ́ dìde sọ̀rọ̀ láàárín àwọn ènìyàn tó pọ̀ wọn ò fẹ́ràn rẹ̀ wọn ò fẹ́ràn kí gbogbo ènìyàn máa dojúbò wọ́n wọn ò fẹ́ràn kí gbogbo ènìyàn máa wò wọ́n wọn ò fẹ́ràn kí wọ́n máa sọ̀rọ̀ níbikíbi tí wọ́n bá wà ní ọ̀pọ̀ ìgbà náà wọn ò fẹ́ràn kí wọ́n máa ṣe olórí níbikíbi tí wọ́n bá wà nítorí pé wọn ò fẹ́ràn nǹkan ìtìjú wọn ò fẹ́ràn kí nǹkan ìtìjú bá wọn tàbí kí kí wọ́n ṣe nǹkan ìtìjú síta tàbí wàhálà ohun tó bá ń fa bí wàhálà ohun tó lè mú wàhálà bá wọn tàbí ohun tó lè mú ìnira bá wọn wọn ò fẹ́. tí wọ́n bá ń sọ̀rọ̀ wọn ò fẹ́ràn àmì fàágùn nínú ọ̀rọ̀ bóyá ìwọ àti elétò bóyá ìwọ àti elétò ń sọ̀rọ̀ tí ẹ bá ti ń sọ̀rọ̀ tó bá béèrè wípé báwo ni o á ní dáadáa ni mo wà kò ní sọ jù bẹ́yẹn lọ tó bá jẹ́ àwọn lọ́yàyà wọ́n á dáhùn wípé dáadáa ni mo wà o bá ní báwo ni ìwọ náà ṣé ìwọ náà wà dáadáa ṣùgbọ́n àwọn elétò tó bá ní báwo ni àwọn náà ní mo wà dáadáa o mo wà dáadáa sà àbí mo wà dáadáa o wọn ní sọ mìíràn lẹ́yìn yẹn tí ìwọ ò bá tún béèrè ohunkóhun lọ́wọ́ wọn lẹ́yìn tí o ti béèrè báwo ni wọn ò ní sọ ohunkóhun wọn dákẹ́ ẹjọ máa wúra yín tàbí kí wọn máa ṣe ohun táwọn bá fẹ́ ṣe tí kí wọn náà máa ṣe ohun tó bá fẹ́ ṣe tó bá tún yàtọ̀ tí béèrè lọ́wọ́ elétò wípé ṣé o ti jẹun a ní bẹ́ẹ̀ ni lẹ́yìn bẹ́ẹ̀ ni yìí kò ní sọ ohunkóhun mọ́ tí o ò bá tún béèrè ohunkóhun lọ́wọ́ wọn wọn á dákẹ́ wọn ò ní sọ ohunkóhun mọ́ nítorí pé wọn ò kì í ṣe àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ bíi ti àwọn lọ́yàyà àwọn lọ́yàyà ni ẹ lè rí tó yẹ pé ẹ lè bá sọ̀rọ̀ kí àwọn náà máa sọ tiwọn kọ́ máa sọ kí ọ̀rọ̀ náà máa lọ ṣùgbọ́n àwọn elétò wọn bá ti sọ̀rọ̀ dé ibi tó o bá ti béèrè ọ̀rọ̀ dé ni wọ́n á sọ dé àti wípé àwọn elétò wọn ò fẹ́ràn kí wọ́n máa dá sí nǹkan tí ò bá ti kàn wọ́n ohun tí wọn ò bá ti pè wọ́n sí wọn ò ní dá sí i tí o bá ti rí elétò wá rí pé jẹ́jẹ́ rẹ̀ ló máa lọ ohun tí wọ́n bá pè sí ni yóò dá sí ohun tí wọn ò bá pè sí yóò rọra máa lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ tí wọ́n bá débì kan wọ́n á kọ́kọ́ wo àwọn ènìyàn tí wọ́n bá níbẹ̀ wọ́n á kọ́kọ́ wo irú ẹni tí àwọn ènìyàn yìí jẹ́ kí wọ́n tó máa bá wọn sọ̀rọ̀ ọlọ́yàyà lè dé ibikíbi kí ó máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ láì tiẹ̀ tí mọ̀ wọ́n rí Elétò yóò wo irú ìwà tí àwọn tí ó bá níbẹ̀ ń hù, yóò mọ irú àwọn ẹni tí òun lè máa bá sọ̀rọ̀ nínú ibẹ̀ kí ó tó sọ̀rọ̀ tàbí kí ó tó máa bá ẹnikẹ́ni ṣe níbẹ̀. Ṣùgbọ́n àwọn lọ́yàyà rárá, ìyẹn kì í ṣe titi wọn. Àwọn lọ́yàyà lè bá ẹni tí wọn ò tilẹ̀ mọ̀ rí, wọ́n lè bá sọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn elétò kán tó sọ̀rọ̀ kán tó bá àwọn ènìyàn sọ̀rọ̀ wọ́n á kọ́kọ́ wo irú ẹni tí àwọn ẹni bẹ́ẹ̀ jẹ́ wọ́n á kọ́kọ́ wo àwọn ìwà tí àwọn ẹni náà ní àwọn elétò wọn ò fẹ́ràn ariwo rárá rárá ẹni tí ó bá ń pariwo jù kò lè jẹ́ ọ̀rẹ́ wọn nítorí pé wọn ò fẹ́ràn kí ibi tí wọ́n bá wà kí wọ́n máa pariwo kí gbogbo àwọn ènìyàn máa pariwo wọn ò fẹ́ràn rẹ̀ rárá rárá wọ́n fẹ́ràn kí wọ́n wà níbi tí ó jẹ́ pé ó dákẹ́ jẹ́jẹ́jẹ́ tí ò sáriwo kí wọ́n rárá wà nínú ilé wọn kí ó má sáriwo kí gbogbo ẹ̀ rọra lọ ní mẹ̀lọmẹ̀lọ wọn ò fẹ́ràn ariwo. ara wọn balẹ̀ wọ́n sì jẹ́ onísùúrù ènìyàn wọn ò kì í ṣe onígìràgìràgìrà bí àwọn ọlọ́yàyà rárá nǹkan ò kì í jọ wọ́n lójú rárá tí ó bá ní ohun tí wọ́n bá fẹ́ ṣe wọ́n á ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì wọn ò jẹ́ kí nǹkan tí àwọn ènìyàn ní kí ó jẹ wọ́n lójú wọn kì í jẹ́ kí nǹkan tí àwọn ènìyàn ní ó jẹ wọ́n lójú tí wọn ò bá ní tí wọn ohun tí wọ́n ní ó máa ń tẹ́ wọn lọ́rùn wọn kì í tètè gbé ìgbésẹ̀ lórí ohunkóhun tí wọ́n bá fẹ́ ṣe nítorí pé àwọn náà jẹ́ elétò bíi ti àwọn onírònú wọ́n máa rò ó àwọn elétò gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe wọ́n á gbé yẹ̀wò dáradára wọ́n á rò ó dáradára kí wọ́n tó ṣe é. tí wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó máa sọ̀rọ̀ nípa àwọn ohun àwọn ìwà tó kù díẹ̀ káàtó tí àwọn elétò máa ń hù ẹ ṣeun gidi gan ni mo nífẹ̀ẹ́ yín kò dẹ̀ sí ohun tí ẹ lè ṣe sí